ìfẹ́ yín dùn ìfẹ́ tó lóyin ni ìfẹ́ tó fi hàn mí láyé yìí ìfẹ́ aládùn ni ìfẹ́ yín dùn ìfẹ́ tó lóyin ni ìfẹ́ tó fi hàn mí láyé yìí ìfẹ́ aládùn ni. káàjọ máa gbé pọ̀ títí dálẹ́. Ah títí dalẹ́ dáàdì tó wà nílé àti mọ́mí ẹ wojú ara yín náà kẹ́ sọ wípé ìfẹ́ tó fi hàn mí láàyè yìí ìfẹ́ aládùn ni ẹ ọ ìfẹ́ wa gbọ́dọ̀ máa dùn kó máa lóyin ni nítorí pé èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé kò ní ráyè láàrin wa bó ti wùn ó kéré mọ kò ní ráyè báyìí ẹ orin nìyẹn tí mo jù fún yín gbogbo yín tẹ wà lóde pátápátá tẹ ti darapọ̀ mọ́ wa mo ti máa ń sọ fún wa ẹ jókòó kẹfẹ̀yìntì ká tún jọ jẹ gbádùn tèmi orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ọlá Ọ̀nàbàjọ ayálúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́sì yín gangan tí ò kọ́ mọ́ yá gbogbo ìfẹ́ lórí ètò Ilé Aláyọ̀ tó rẹ̀ wọ́n délé aláyọ̀ mi ta ọjọ́ ọjọ́ lọ́gbọ́n aláwọ̀yìn ló máa jẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọ̀nà ìbéèrè ẹ̀ẹ́ wọ́n ti wá ń kalẹ̀ wọ́n ti jókòó wọ́n ti gbága fún wọn wọ́n ti fẹ̀yìntì ẹ kú kalẹ̀ lórí ètò ẹ̀yìn Ilé Aláyọ̀ mi ẹ rọra sa ẹ rọra mà káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ gbogbo lé dáàdì kẹ́ bá wa gbóhùn sókè díẹ̀ díẹ̀ àwọn ohun tẹ́ fi sọ fún bèbè pé babe mi love ẹ̀ náà wọ́n mọ̀ pé ẹ̀sọ́ sínú lọ́jọ́ yẹn ẹgbẹ́ la máa gbọ́n lórí ètò lẹ́nu ẹ bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn ará lé. yes sir. ìdílé yìí ni ìdílé Ọláníyì àti Ọmọlọlá Òjó. Hmm ìdílọ́lá níyì àti ọmọlọ́lá òjó rèkìlẹ́wà lójú àrédè àti bọ́dà mi tí wọ́n ti gbọ́nlẹ̀ ṣé bẹ́ẹ̀ rí wọn lẹ́ẹ̀kan <laughs> sísá mi ẹ̀yin náà kú kalẹ̀ lórí ètò tó bá fóun ti yín náà kí àwọn aráalé pé wọ́n kù jókòó lọ́dẹ. orúkọ mi ni ọmọlọ́lá òjó hmm. ẹ kú kalẹ̀ o. yes ma ìgbéyàwó ti tó bí ọdún mélòó. ọdún mẹ́ta ma ọdún mẹ́ta ròǹdẹ̀ròǹdẹ̀ ọlọ́run àtúbọ̀ bá bá mi tu ọkọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí i láṣẹ ọlọ́run bá èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráàyè láàrin yín o lágbára ọlọ́run bàbá wa ẹja ṣe báyìí yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ń ta bá ti tẹ ibi iṣẹ́ ṣíṣe là máa ń ṣe nílẹ̀ ti pàdé pretty lady wọ́n my pretty lady agunlẹ́yinjú elele fẹ́ẹ́ <laughs> nílẹ̀ ti pàdé pretty lady tó jẹ́ kò tí ì yes sir. ìpàdé wa hmm. ah. iṣẹ́ ọlọ́run. iṣẹ́ olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ olúwa ju tá a fà lọ gégégégégégégégégégégé píù ọ̀yà. Ah, ah, ọ̀nà ìyanu ni. ọ̀nà ìyanu ni. ọmọ ara rẹ ni. Hmm. Eh, láti. ìgbà ọgbọ̀n lè pàdé wọn. a pàdé ní ọdún two thousand and one ẹ kọ́ mi gè. two thousand and one. àbí two thousand and two thousand and one lẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ni lẹti pàdé twenty twenty one ah, la pàdé. ẹ̀rù bá mi mo fẹ́ ní kí ni ṣẹlẹ̀ gangan. ọdún twenty twenty one hmm. la pàdé. wà. ẹ bá dẹ̀ ṣe pàdé ẹni tó ń ṣàlẹ̀ tó ṣe tó ṣe tó ṣokùnfà bẹ́ẹ̀ ṣe pàdé. ó jẹ́ àbúrò ọkọ jẹ́ bàbá sí mi a jẹ́ wọn kò sí mi ọwọ́ méjì jẹ́ eh, ìránṣẹ́ ọlọ́run hmm. táìtọ̀ wa hmm. so àwọn lọ́jẹ́ ká mọ́mọ́ bá ṣe pàdé àwọn lọ́mọ́. ọ̀nà ṣọ̀nà bẹ́ẹ̀ ṣe pàdé kí ló ṣe ṣọ̀nà tẹ́ ṣe pàdé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ àsáré gbọ́ láàrin ìṣẹ́jú méjì. ẹ ṣe ògbọ́n. yes sir. ẹ̀ẹ́ eh, àwọn ọlọ́mọ àwọn jẹ́ bí ọ̀rẹ́ hmm. sí bí ọ́nkù ìyàwó mi kan. àwọn jẹ́ ọ̀rẹ́ ọ́nkù sísá mi ọ̀rẹ́ ọ́nkù ọmọdé o ẹ̀yin aráalé. àárín wọn ni ọ̀rọ̀ àméjì. báwo náà ṣe jẹ́ sẹ́yìn. ìjẹ́ lọ àbúrò mọ̀ ìyá mi ni mo. Ah, àbúrò ìyá ti yín ni pásítọ̀ tá ń sọ yìí. bẹ́ẹ̀ni wọn jẹ jẹ oní ògbóná yàtọ̀ nínú iṣẹ́ dókítà ok iṣẹ́ dókítà dókítà ni wọ́n bẹ̀ mí. Hmm. jẹ́ ògbóná gbòògbò nínú iṣẹ́ dókítà ah, ah. àwọn náà yà lóòótọ́ náà ṣe wá mú yín pàdé ṣé wọ́n kàn ní. mọ́lọ́lá máa bọ̀ ọkọ rèé gbà sí rẹ̀. àwọn àti ọ̀rẹ́ wọn wọ́n ti eh. wo wọ́n ti wo ọ̀rọ̀ àbíjèjì àbíjèjì wọ́n ti wo tèmi náà àwọ̀sà kan ọmọkùnrin. àwọn ló wá mo bá ṣe pàdé ara wọn ní wọ́n dẹ̀ ní ṣíṣe kan tó fẹ́ ṣe ń gbà yẹn ní mm-hmm. ọjọ́ ìbí tí wọ́n ti sọ̀rọ̀ ìyàwó mi fún mi. wọ́n ti sọ̀rọ̀ ẹ̀wọ̀n fún yín bẹ́ẹ̀ eh, wọ́n ti fún yín sí ìfìyàwó yín ìyàwó wọ́n ti sọ tèmi náà fún wọn. wọ́n ti fáwọn náà ní cv sí yín àti pera good looking tọ́ àsán god fearing <laughs> àbí ó yá. ó rọrùn fún olólùfẹ́ méjì láti gbéra wọn lẹ́nu ní torí ìwà àsìkò ọ̀làjú la wà ẹ̀rọ ayélujára mo dẹ̀ dúpẹ́ pé ọjọ́ tí mo kọ́ bá wọn. wọ́n ṣe ìnáwó síbẹ̀ lẹ ti wá ìjọwò lẹ kọ́kọ́ gan ní ìyàwó yín báyìí lẹ àtọ̀tí ẹ̀ ti pé wọ́n ti fún yín CV wọ́n ti fáwọn náà CV àti gbọ́yàn. pé bàárẹ̀ rà pé kí Hmm, ẹ kọ́kọ́ rí wọn báyìí kí ló kè sí fi ọmọ tó ń fún mi rè sóti ẹ̀wọ́ tiẹ̀ ó yá. jọ̀wọ́ kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ah, ọjọ́ yẹn mo mo ìgbà yẹn mo ń ṣiṣẹ́ ní kì í ṣèkó ni mo ti ń ṣiṣẹ́ ń gbà yẹn mo wá sí torí ìyàwó mi náà ló gbé mi wá sí kò ní jọta mi. Hmm, jọta òwú ẹni tí àti ẹjọ ń fa iye o. Hmm, ẹ ti jọ sọ̀rọ̀ lórí tẹlifóònù àbí. bẹ́ẹ̀ ni mà àtijọ́ hmm. ń sọ̀rọ̀ láti yọjọ́ fún ìyàwó mélòó kan pé kò tàṣí lóde tó ti àti máa pàdé ní ibi ní ilé ìjẹun ó dáa ẹyin mo ti ń lọ yìí ní ìfún látàrí sísítà mi ẹyin náà wá sọ díẹ̀ nígbà tí wọ́n fún <laughs> yìí ní CV ọ̀hún kù yìí ṣé ẹ̀yin sọ pé ẹ̀ ń wọ́kọ ni báwo ló ṣe ṣẹlẹ̀. ọ̀nkù wọn ti gba nọ́mbà mi ṣe máa tọ́nkù wọn ti sọ̀rọ̀. ẹ̀dùn hmm. náà níbo ni ọ̀nkù wọn yẹn ti ṣé ọ̀nkù wọn yẹn ti mọ̀ mí tẹ́lẹ̀ àbí wọ́n kàn pàdé yín níbì kan. rárá hmm. true bọ́yẹ sọ at the hmm. beginning true ọ̀rẹ́ wọn kan tó jẹ́ family friend ti tèmi ṣòye so àwọn ni wọn eh, wọn bá ọ̀rẹ́ wọn yẹn sọ̀rọ̀ ọ̀rẹ́ wọn dẹ̀ ní àbúrò àbúrò yẹn wá jẹ́ family friend títí mi so àwọn ni wọn sọ ń pa oh ok ọmọ àǹtí wọn ó ti lé ńlẹ̀ o dẹ̀ kò <laughs> ti mú ẹ tí ẹ ṣe nu kú <laughs> ó yẹ kó ti mú sísá mi bó dà mí tó fáìn báyìí ṣé ayúwa ẹni mi ni ẹ wọ́n sọ̀rọ̀ yìí sí ojà rè. n pé ó yẹ kó ti mú ìyàwó wálé bọ́ tí wọ́n dẹ̀ he's good looking wọ́n ti fún mi ní cv wọn he's good looking he's working he's doing this ah, bushak ni pé no problem sir wọ́n ní pé okay same same as wọ́n ti sọ̀rọ̀ ó máa dá kí èmi àti ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ in hmm, question kọ́ pè mí hmm. uncle wọn pè mí pé ṣé wọ́n ti pè mí ah, wọn ì pè mí èmi ṣáà sí pinnu pé tí wọ́n bá ti pè mí as at so so time so so time tọ́ba ya ti pè mí wà máa sọ fún ọ pé a máa fàwé wọn ya ni <laughs> a máa fagilé ni mi ṣe mọ unfortunately ó wá jẹ́ ìrọ̀lẹ́ kan ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ jọ náà one of our chief family friend wa hmm. chief matron um, ọmọlọ́lá adédayọ̀ wọ́n wá sílé mi ilé wa jọyìn wọ́n ṣáà béèrè ń pé alpha ṣé wọ́n ti pè mo ní àwọn ì tí pè kò tí pè bọ́ ìbéèrè question yẹn. kọ́ọ̀lù kọ́ wọlé kọ́ọ̀kọ́ wọlé ni ayé sọ̀rọ̀ báyìí kò dàbí pé a ti mọ́ra tipẹ́ tipẹ́. wow as in communication yẹn ó flow perfectly bọ́dà mi náà wọ́n máa sọ ṣé bọ́ ṣe máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀. oye rẹ. baby girl how are you be beautiful. obìnrin wo náà ni orí ẹ̀ wà ní wú sókè tí ó mọ̀ dìde pé hmm, ó dáa ẹ mọ̀ sọ̀rọ̀ ṣe. so gbàtí èmi àti wọn ṣàpàdé one on one tó wá láti Kaba so first thing kọ́kọ́ bí mi ìgbà tí màá ti wọ́n pàdé níbi twitter jọ do you like me àmọ́ wá wọn ah, ah do, do i like you mo ní tí mo bá ti like you first impression. <laughs> bẹ́ẹ̀ni láti ah, ilẹ̀ láti ilẹ̀ ni kò tẹ ní go far níjẹ hmm. ní ẹ ní ẹ tíráfù wà láti kàn at all not at all kò ní àti ráwòrán yín náà bẹ́ẹ̀ ṣe rí kódà ìgbà wo ṣé ní ìjọ tẹ kọ́kọ́ ríra yẹn náà lọ̀rọ̀ wá wọ̀ àbí ó sì tún Mercy ọ̀rọ̀ ti wọ̀ right from the beginning tá a ti ń sọ̀rọ̀ that's January kẹtẹ tó dúpẹ́ máa ríra face to face yes wow mo pàtẹ́wọ́ fún dádì <laughs> ẹ bá ń gbé fún dádì nínú ìgbà tí ṣe mọ̀ pé ó dàbí ìgbà tó pé àwọn èèyàn náà introduce yín síra yín amúlọ́mọ gidi o àwọn kan náà ní amúlọ́mọ gidi o gẹ́gẹ́ bá ṣe gẹ́gẹ́ ní ìgbà tẹ́yìn ti wá bẹ̀rẹ̀ sí ní bá wọn tó di pé ẹ tún ti wá ríra kó tẹ̀ tó wá di pé ẹ má rí o ṣé ẹ wò ó pé pé ẹ fọjọ́ kan wò ó pé can I even go ahead with this marriage tó dàbí pé eh, introduction ni ó kọ̀ sí gbogbo ẹ̀. mi ò mi ò rí àbàwọ́n kankan níbẹ̀ ọ̀sán hmm. jẹ́ ọmọ tó níbẹ̀rù ọlọ́run hmm. ìyàwó mi jẹ́ èèyàn tó níbẹ̀rù ọlọ́run hmm ó dẹ̀ ní òye. ó wà ń bẹ́ẹ̀ làákàyè làákàyè làwọn yóò bá máa pẹ́ ẹ gbóhùn sókè dádì àwọn aráalé fẹ́ gbóhùn yìí bẹ́ẹ̀ ṣe ń pọ́n ìyàwó yín. ó ní làákàyè hmm. ó dẹ̀ jẹ́ ẹni tó ní sùúrù. wọ́n jẹ́ ẹni tó ní sùúrù. wọ́n jẹ́ ẹni tó ní sùúrù bẹ́ẹ̀ ni. ó dá sísà mi ẹ̀yìn kọ́ nígbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní bá wọn rìnrìn àjò ṣe é wo pé wọ́n tẹ̀ ṣe pọ́n ẹni yìí wọ́n tẹ̀ ti pọ́n jù àbí nǹkan. bọ́yì sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni mo yẹ bá kò yí pé wọ́n sọ nǹkan mi nǹkan mm. mi mo bá mm. not at all exactly nǹkan tó sọ náà ni mo bá even up till now ni mo bá mm. nínú ìwà wọn. olùwà ṣeun ó dáa ṣe máa wà sọ̀rọ̀ síwájú àti síwájú sí i lórí ètò ilé aláyọ̀ lọ́jọ́ tèmi à ń gbọ́ ìrìnàjò ìfẹ́ olólùfẹ́ ìrìnàjò ìfẹ́ àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lórí ètò ilé aláyọ̀ lọ́jọ́ tèmi bí wọ́n ṣe pàdé ṣe ti rí báyìí ọ̀pọ̀lọpọ̀ wa la wà ń lé tó jẹ́ pé kò di ìgbà tó bá jẹ́ pé ìwọ ló rẹ́ nìkan ó ṣeéṣe kẹ́nìkan rẹ́ nìkan kẹ́nìkan dẹ̀ rẹ́ nìkan pa lágbájá yìí ní gbogbo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí n bá gbọ́ dáadáa ẹ̀yin wà ní kàbà lọ́hùn lọ́hùn wà nílùú èkó ó túmọ̀ sí pé kò dìgbà tá a bá jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa kó tó di pé ọ̀rọ̀ wa ó nẹ̀ ó máa lè yíra wọn tí ẹnì kíní tó bá ti jẹ́yàn dáadáa tẹ́nì kejì náà bá ti jẹ́ èèyàn dáadáa tí gẹ́gẹ́ bá ṣe gẹ́gẹ́ ó ti di ọjọ́ ìnìyẹn ó ti dàgbò wa ta wà ní pátápátá ìrìn àjò ìgbéyàwó wọn là ń gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa nú ẹ̀kọ́ yẹn kan tàbí méjì nínú ẹ̀ níjàdé òkè lọ́hùn-ún ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ àpadàbọ̀ káwọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tìyín gbọ̀ngàn níbi pẹ̀lú àwọn ìdílé Òjó náà lájọ wà lórí ètò lẹ́ni bẹ́ẹ̀ a ti ń gbọ́ ìrìnàjò ìgbéyàwó wọn níbi tí ìrìnàjò ìfẹ́ tó ti bẹ̀rẹ̀ láàrin wọn wọn ti sọ fún wa wọ́n ṣe wà ń kalẹ̀ wọ́n ṣe wà ń dogi ẹ kalẹ̀ bá mi àti sísá mi lórí ètò ẹ̀ǹlẹ́ sà ẹ̀ǹlẹ́ mà ẹ wọ àwọn wọn kò yín jẹ rush rush nítorí wọ́n ti ń gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ bí ìfẹ́ ẹ ṣe so pọ̀ ọ̀rọ̀ díẹ̀ wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ṣùgbọ́n àsìkò mi ó ti sáré ẹ sáré bèrè bàbá mi kí ni ó ṣẹlẹ̀ ṣé ní gbogbo Kaba ẹ rí obìnrin kan àbí kò sí obìnrin tó wù yín bẹ̀ tó fi jẹ́ èyí tẹ́ ẹ̀ rí lẹ wá pàpà fi ṣaya ìṣẹ́jú kan. ẹ ṣeun. yes sir. kì í ṣe pé èèyàn kò sóbìnrin ní ibẹ̀. Hmm bó ṣe wọn ọlọ́run ló ṣe ń ṣọlá ló ń ṣọlá ti dá bẹ́ẹ̀ títẹ ti sọdí yẹn náà ti dá wọn ní tó ṣe lolúwa ló ń ṣọlá bó ṣe wọn ọlọ́run ló ń <laughs> ṣọlá a ti fẹ́ bọ́ sí ẹjọ́kọ̀ kẹfẹ̀yìntì a ti fẹ́ bọ́ sí abala ṣe ò mọ̀ mí tán náà rí gbogbo yìí tẹ̀ wá lé ẹ bá ń béèrè lọ́wọ́ ẹnìkejì yín pé ṣe ẹ mọ̀ mí tán ó dáa <laughs> ah, mo ti ń bọ̀ lọ́dọ̀ tí ìbá mi yẹ bá ń wò ojú sísá mi ẹ bá ń bi wọn pé ṣé o mọ̀ mí tán dáadáa. ṣé o mọ̀ mí tán dáadáa. ẹ tíráyì ẹyin náà bá ń béèrè lọ́wọ́ dáàdì wa pé ṣé ẹ mọ̀ mí tán dáadáa. ẹ mọ̀ mí tán dáadáa. bẹ́ẹ̀ á wà á mọ̀ báyìí ẹni bá mọ ara wọn tán ẹ gbà ẹ̀yin lẹ́ẹ̀bà wa kọ̀ọ̀kan sísá mi ẹ̀yin lẹ́ẹ̀bà ojú lẹ́ẹ̀bà mi fi kínní ẹ fi ta ojú yín ẹ má jẹ́ kó dìstọ́pù gèlè yín o ó kàn ṣáà ti bò yín lójú ni ẹ sì ta ojú yín lọ sọ́nà ẹ̀yìn gèlè kì í máa ń jẹ́ kí àwọn obìnrin wa bojú lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n lénìí èyí lẹ́ bojú ẹ mọ́ bínú rere bá mi tún wò pé àbí káwọn bá a ta ni yóò ta dáadáa ó ti ta ó ti dára màá ní àǹfààní láti máa béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ọkọ yín fún ìṣẹ́jú bíi méjì ṣé ẹ bínú sí wa sísá mi yes ma bá mi ìbéèrè alákọ̀ọ́kọ́ nílé wọ́n ní kí ni orúkọ high school secondary school tí ìyàwó yín lọ ẹ bá wa kọ́lẹ̀ ó máa ṣe ní kámọ́ ní kóbó ní kámọ́ ní kóbó ní kámọ́ ẹ ẹ ti bá wa kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì rèé wọ́n ní ìyàwó irú èèyàn wo ni ìyàwó yín jẹ́ ṣé wọ́n máa fẹ́ràn ìbálòpọ̀ ní àárọ̀ tàbí lálẹ́ tó tó bá jẹ́ àárọ̀ lẹ fẹ́ ẹ̀kọ́ bá jẹ́ is two side question ẹ ti kọ́ wọ́n ní kí ni super power ìyàwó yín super power super power super power kan tíyàwó yín ní bóyá wọ́n mọ̀ ń ríran ni bóyá wọ́n mọ̀ ń lálà ni bóyá wọ́n mọ̀ ń sọ̀rọ̀ ṣẹ́ ni bóyá wọ́n mọ̀ ń ṣe super power bóyá predictor ni wọ́n ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbéèrè ẹlẹ́kẹrin lélẹ́yìí wọ́n ní kí ni dream job títí yín gangan your own dream job ó ṣeé ṣe kó má jẹ́ òun lẹ́ ń ṣe bóyá tẹ̀sí mọ́ ń sọ pé ah ká ní kí n ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí àdẹ̀lẹ́sùn bí òun náà bóyá dream job yín náà lè ṣàṣìṣe kí ni dream job ti yín ẹ bá a kọ́ eléyìí tó gbẹ̀yìn lélẹ́yìí wọ́n ní ni celebrity crush ìyàwó yín your wife celebrity crush crush crush crush ẹ ti kọ́ ẹ celebrity crush ẹ o hàn yẹn ni kó dúró sí o wọ́n sọ sókè ẹ má ah ah ẹ fà sí rí ìdán òun olùkọ́ yìí mo fà sí rí ìdán òun akẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mo rin o ẹ ti pẹ́ láyé a kì í mọ ọmọ yìí ṣe irú ẹ báwọn bàbá wa ṣe kọ́ ni <laughs> ah, ah. ẹ ń ṣe ẹ ń ṣe jìráàfù ó dáa ẹ máa ń gbé wá ẹ ṣe ẹ ṣe ṣùgbọ́n àmì mọ̀mọ́ sọ pé eré yorùbá kí sísá mi bá lè mọ tí ó mú tọ́lọ́mù bá ba ẹṣẹ sísá mi bá tí wọ́n sísá mi bá yọ ẹ̀bùn jíjà rè tẹ́ ẹ fi bojú ẹ má bínú sí wa. ọ̀gá there is love in the air fa àfi sórí tábìlì ẹ káàbọ̀ padà sórí ètò ìlẹ̀ aláì tí dàda lè dé ẹ̀yin wà bí tẹ́lẹ̀ dé àti nílá ti báwọn náà yẹra fún wa díẹ̀ wọ́n eh? ti bẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yìí wọ́n sì ti kọ́ kalẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa ní àǹfààní láti máa bá wa dáhùn ṣé kí ni ìṣúnlẹ̀ wọ́n pé kí ni orúkọ secondary school tẹ̀yìn fúnra yín lọ tí mo bírò dání fẹ́ máa máàkì ẹ báyìí. ansaro bẹ́ẹ̀ ti yan secondary school. Ah! ó ga bọ́dà mi tún kọ sùúrù léèrè sí i hmm, ó ga àgbélẹ̀fọ́ wọ́n ní àsìkò gbàwo lẹ́yìn nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ ṣé àárọ̀ ni tàbí alẹ́ ẹ̀yin gangan. alẹ́. Hmm. sísítà mi náà bọ́dà hmm. mi bọ́dà mi ò tiẹ̀ gbọ́dọ̀ máa gba èèyàn ó dà ẹ jọ̀ọ́ náà kí ló wọ́n sẹ̀yìn obìnrin náà tẹ̀ mọ́ tọ̀rọ̀ balòpọ̀ lálẹ́ ẹ fẹ́ràn balòpọ̀ láàárọ̀ àwọn ọkùnrin egun wọ́n sì mọ́lé báyìí láàárọ̀ ó dà ká fi yàn sí ọjọ́ mi. ìbéèrè lẹ́ẹ̀kẹta lílẹ̀ àni pé kí ni super power tiyín. orin orin àti àdúrà. orin àti àdúrà hmm. ó dá mi hmm. egun sẹ́nu jẹ́jẹ́ mu tí ó dáa bí sísá mi ṣe kọ́ náà lẹ ṣe ń kọ́ ó dáa sọ pé kí ni dream job ọkọ yín dream job wọn. okay dream well, job dream job wọn. ṣé tí wọ́n fẹ́ràn. wọ́n like football so I think football analyst. wow wow ṣé it? ṣe footballer ni wọ́n báyìí. you know ọmọ wọn yóò analyse wọn. ẹ ṣe footballer ni wọ́n báyìí. no no no no no but. wow <laughs> mo sì pàtẹ́wọ́ fún yín torí bí bá mi ṣe kọ́lẹ̀ ìgbọ́n ti kọ́ wọn kọ football analyst. Hey torí mi mú rẹ mọ́lagi mú ẹ ṣàánú ọkọ mi. ó dáa ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀ wọ́n ní ta ni celebrity crush títí yín. ìmọ̀ iṣẹ́ yòówó celebrity crush bọ́dà akọrin sì ti fún yín lọ́rí jò ṣùgbọ́n tó bá ti mú yín tẹ́ ẹ̀gbọ́ rí jò ó yá ó yá inú eré Yorùbá. ó kì í inú eré Yorùbá. a sọ pé inú eré Yorùbá. àsìkò òbí lọ ẹ lọ sọ́ra o ẹ ti gba gbogbo máàkì tán ẹ gbọ́dọ̀ fẹ́ yọkan yẹn ṣí o ó ọkọ yìí ti kọ yọkan tẹ́ ẹ bá dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹni yẹn wọ́n ní kọ́ ó ok ẹ wọ́n sọ bí ọkùnrin àbóbìnrin. ẹ celebrity your celebrity crush. Ah, ok ọdúnládé ọdúnládé áàfù ni màá fún yín bàbá wá sí òfófó òfófó ògbẹ́gbà áàfù lẹ́gbà ṣùgbọ́n ẹ ti gba aago máàkì kan ẹ ti gba ninety over hundred ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ jẹ́ sáré ṣe ní ọ̀yú game ká sáré kúrò ní àdúgbò yẹn ká lọ ṣèlérí wọ́n níta ló máa ń jowú tó bá jẹ́ ìkẹ́ tètè sọ pé yẹn tó bá jẹ́ ìyàwó àkẹ́ náwó sí wọn tó bá jẹ́ ọkọ yẹn náwó sí wọn tó bá dẹ̀ jẹ́ ẹ̀yìn kẹ̀ náwó síra yín wọ́n níta ló máa ń jowú mẹ́rin ẹ náwó síra yín o kẹ́ ẹ tètè máa náwó síra yín a gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ jọ wá lásìkò kan náà ta ló máa ń jowú náà ìmọ̀jú ẹ̀yin kò dáa kí ló dé tẹ̀ fi wọ́n ń jowú wọ́n ní ta ló máa ń fẹ́ràn láti máa jáde jáde jáde jáde ẹ̀yin àyẹ̀wò ni kí bọ́dà mi máa jowú ọ̀yà wọn ní ta ló like vacation àwọn náà ni wọ́n ta ló máa ń rẹ́rìn jù rulers mọ̀ àwọn náà ni wọ́n ta ló máa ń tètè wà ní who gets emotional all the time àwọn náà ni ẹ ṣọ́ra yín o <laughs> ok wọ́n ní ta ló fẹ́ràn eré ìdárayá sports love sports <laughs> bàbá ní ha èmi nìyí o wọ́n ní ta ló fẹ́ràn láti máa fúnyàn ní nǹkan based on ta ló ní ta ló ní sixty percent ta ló ní forty percent fifty fifty ẹ pàtẹ́wọ́ ok wọ́n ní who is more productive. more productive. Hmm. ta ló fẹ́ràn láti máa tètè sọ̀rọ̀ gbogbo ẹ̀ gbogbo rẹ̀ dowó di gbogbo ẹ̀ àwọn ni ó dáa ta ló máa ń gbálẹ̀ jù hmm, dàdí ẹ̀yin lọ́fín tó tó wọ́n ní who a better driver ta ló lè gba mọ́tò jù láàrin ẹ̀yin méjèèjì ah. dàdí náà ni ẹnìkan ṣàgùdù jẹ ẹnìkan lọ ó dáa ó dáa ó dáa àgbékalẹ̀ náà láti fi tó mọ́ra wa síwájú àti wájú sí i náà ẹ jẹ́ sáré ṣèlérí níwájú ilé ẹjọ́ ìkú tó di pé a fún abala táwa dáàdì ẹ bá ń wojú sísítà mi ẹ bá máa sọ pé nítorí pé o mọ̀ mi tán dáadáa dáadáa. ó yẹ kí fakọ sọ ìyàwó yín mọ̀ ẹ́ tán dáadáa nítorí pé mọ̀ mi tán dáadáa wọ́n tún mọ̀ pé football analyst ni yín <laughs> kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí o kí ló fẹ́ tinútinú ni màá fi ṣe é ó yá. kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí o kí ló fẹ́ tinútinú ni màá fi ṣe é. nǹkan mm-hmm. tí mo fẹ́ tá ti délé mm. gbogbo àwọn aṣọ tí ẹ hàn kiri sínú ilé ẹ jọ ẹ bá mi palẹ̀mọ́ gbogbo ẹ ẹ jẹ́ kó wà ní ibi tó yẹ kó wà. ẹ fi yẹn lẹ́nà sẹ́gbẹ́ kan lájú máa ṣe yẹn a ti lọ sábàlá yẹn tẹ́ ẹ fẹ́ ṣòdo mẹ́fà lẹ fẹ́ àbí gíftì yẹn là ń béèrè oh, báyìí ẹ o tẹ́ ẹ fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ mm-hmm. hmm, àwọn gan mọ̀ ọ́n sè. ó yẹ ẹ sọ fún wa yín kí gbogbo ayé gbọ́ ọfẹ cash bí. bí bá wà eh. owó ló sọ̀rọ̀. yes owó nìkan ló lè ṣe owó. owó nìkan ló lè. ọ̀gá ọmọ mi ẹ̀ o dáàdì ó náà ọ̀fọ̀ wo èló lẹ fẹ́ fún wọn. mo máa béèrè sísá mi gan ò tiẹ̀ lọ béèrè cash ah, ẹ̀kọ́ tábàkàn tí kúrò ń bí bá mi ṣe hundred thousand sáà kàtì ẹ kò bá mi ṣe two hundred thousand sákàtì ẹ tẹ̀sójú ẹ̀ ó ti di dandan ẹ ti ṣèlérí àṣẹ ti gùn èmi máa béèrè o torí mo máa gbàdá mẹ́wàá bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ó yẹ sísá mi ẹni náà bá wojú bọ́dà mi pé kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín báyìí torí ẹ̀ mọ̀ mi tọ́ dáadáa kí lẹ fẹ́ kí n ṣe fún yín báyìí o torí pé ẹ mọ mi tán dáadáa tá délé lé ní. tá délé lé ní ẹ sọ tẹ́ ẹ fẹ́. mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi mm-hmm. kọ́nà túbọ̀ máa ṣí fún mi. àmì ọ̀nà túbọ̀ ṣí ilẹ̀ tún fẹ́ lẹ́yìn mi ẹ fẹ́ jẹ́ náà ẹrú bá mi ru sẹ̀mú. <laughs> ẹ fẹ́ jẹyán kẹ kẹ ṣífà ní síkùn ẹhẹn apasùpù lẹ́nìfẹ̀ẹ́. kẹ bá mi ro kí ni jẹ́ dáadáa kí ni ṣàdúrà fún mi. kí ni <laughs> àbíkẹ́ lè gbàgbẹ́ dé ọ̀dà ó jẹ́ ẹ̀yára lé àdúrà ni ó ṣe àdúrà dádì nìyẹn ọ̀la ah, ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ẹ̀yára lé dá mi lójú pẹ̀lú gbádùn àwọn ìdílé aláyọ̀ mi nítorí pé àwọn àtàwọn àmì ní agbódò olúwa ẹ̀ pápá à ń kó wọn jẹ rọṣìrọṣì ẹ̀yin náà ẹ máa ṣèlérí fún dádì ẹ ṣèlérí fún mọ́mì tí wọ́n bá ti mọ̀ yín tán ni o tí wọ́n bá ti mọ̀ yín tán kọ́kọ́kọ́ lọ lẹ́ẹ̀n láti mọ̀ yín náà hmm? ẹ kú káyọ̀ lórí ètò lẹ́ni à ń padà bọ̀ ẹ káwọn padà sórí tẹlẹ aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tìyín gangan gbogbo ẹ̀rọ ilé pátápátá dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ tèmi léni nítorí pé èmi gan mò ń gbádùn wọn lórí ètò ó kúkú ṣì wà ń kalẹ̀ wọ́n ṣì wà ń digbí ẹ kú kalẹ̀ ìdílé aláyọ̀ tèmi ìrora àṣà ìrora mà ẹ eh, àti fẹ́ bọ́ sí abala kan tí àwọn aráalé ti ń dúró dè wọ́n máa ń pa abala yẹn ní ojú abẹ ṣé ká sojú abẹ ń kọ́. bẹ́ẹ̀ ká sọ ńkọ́. bẹ́ẹ̀ni. sísítà mi ò dáhùn ṣé ká sojú abẹ ńkọ́. bẹ́ẹ̀ni. agbẹ́ ìbálẹ̀ ìkàlẹ̀ mi mo ti máa ń sọ fáwọn ará lè pé láti máa fi jẹ́ ká mọ̀ yìí pé àwọn àsìkò kan wà tó jẹ́ pé ó ṣeé ṣe kí ó má lọ tààràtààrà bá a ṣe rò pé ó yẹ kó máa lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹlòmíì tó bá ti fẹ́ wọnú ìgbéyàwó a kò rò pé ìgbéyàwó is full of bed, uh, bed of roses lóòótọ́ àwọn àsìkò kan àtàwọn máa darú òsì sórí sórí bẹ́ẹ̀dì wa ṣùgbọ́n àwọn àsìkò tó yẹ pé a máa kọ ẹ̀yìn síra wa náà ó pọ̀ rẹpẹtẹ irú àwọn àsìkò yẹn là ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé nínú ìgbéyàwó ó wà o ṣùgbọ́n tó bá ti ń wà ká máa ṣe àwọn àtúnṣe kó tó máa di oní èyí tó máa sọ òkú pẹ́ǹtùká sínú ìgbéyàwó wa ẹ o ìbéèrè ojú abẹ tán mú wá fún mi rèé ọ̀dọ̀ sísítà mi ló ti kọ́kọ́ dúró ó ní ṣe pẹ̀lú ẹ̀yin méjèèjì ṣùgbọ́n ọ̀dọ̀ yín ni màá ti bẹ̀rẹ̀ sísá mi. wọ́n ní which qualities or characters you love your husband to work on. wọ́n ní ìwà wo ló ti di mọ́lì tẹ́ <laughs> ẹ fẹ́ kí ọkọ yín kí wọ́n ṣiṣẹ́ lé lórí. lórí ọ̀rọ̀ àtẹnumọ́. Hmm tẹnumọ́dé bàbá mi dé o ẹ mọ bínú ẹ mọ sọ̀rọ̀ ní tí o ọlá kí ni mo ń ṣe ẹ̀gbọ́n. because tèmi àti wọn bá ní níbi wọn sọ mi pé kíní yìí hmm. má jẹ́ tètè gbé kúrò má jẹ́ kó jábọ́ hmm. kíní yẹn wá jábọ́ wá ṣẹlẹ̀ wá ṣèṣì jábọ́ wá ṣèṣì jábọ́ ṣèṣì wàá ṣèṣì jábọ́ ọmọ mm. níṣe bí mo sọ fún yín pé kò gbé kinní ẹ̀ kúrò ní ìsìn ó ti jábọ́ nsì tó bá ti jíjọ́ míì tó jẹ́ pé mm. irú nǹkan bẹ́ẹ̀ mo sọ fún yín last time o mm. ti jẹ́ kó o tún fẹ́ kó jábọ́ àbò tún fẹ́ kó jábọ́. wọ́n sọ fún wọn pé àtẹnumọ́ kò dáa pé tẹ bá ti sọ okay i'm sorry ẹ jẹ́ ká gbàgbé ká gbàgbé ẹ tí mi bá ṣẹlẹ̀ lọ́jọ́ mi ká má rí fáàsì. yes. Hmm fẹ́ kọ́kọ́ dákẹ́ ìṣẹ́jú kan níwájú ilé ẹjọ́ yìí. <laughs> bọ́dà mi ok sísà mi ti sọ nǹkan tó ń dùn wọ́n lọ́kàn wọ́n fẹ̀sùn kàn yín o ó kọ̀ ń dùn wọ́n tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ ó máa ń dùn wọ́n wọn fẹ́ ẹgbẹ́ mi kọ́kọ́ béèrè náà kí ló máa ń kọ̀ sí tí ó máa ń dàbí pé ẹ̀yà ẹ̀ máa rìfáà sí ti last year tó ti ṣẹlẹ̀ ẹ ṣe ọmọ. yes sir. ẹ kì í ṣe pé ó máa ń wù èèyàn náà kéèyàn rí fáàsì nǹkan tó wà nìyí. pé báyìí gan. gbogbo nǹkan náà la máa ń wá ọgbọ́n láti rí i pé ipò e, ti ṣẹlẹ̀ ìrẹ́ ò ti ṣẹlẹ̀. ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀. àwọn bàbá máa ń pòwe kan wọ́n hmm. ní ogun àìròtẹ́lẹ̀ ìparọ̀ tó bá gbọ́n ìparọ̀ tó bá kó tó ṣe bí òwe ẹ̀yìn bá mi tẹ̀ wọ́n. bẹ́ẹ̀ nípa gbogbo nǹkan kó tó rí pé ó ṣẹlẹ̀ hmm. àbí tí nǹkan bá ṣẹlẹ̀ rí téèyàn rí pé kíní yìí ó yẹ kéèyàn náà ti fura ẹ máa rò pé ó yẹ kéèyàn ti fura hmm. kí ká má bàa tí rì tó yẹ pé ó máa wá kọjá ẹ̀kọ́ ta táàrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun lẹ́yìn ṣe máa ń wò pé kì kẹrì fáàsì tán ṣe ní láti kẹtù fi wé e tán ṣe ní ọba yíyá <laughs> kí àti tán ṣe ní two years ago ó dà ẹ ẹ jáṣe báyìí bá mi. Eh, ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ pé wọ́n ní bá a ṣe ń ṣe ní inú ilé wa èèwọ̀ ní nílé ibòmíì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìṣe nínú ilé wa ni kò right bí àṣà àwọn olóyìnbó kò tọ́nà hmm. wọ́n pé eh, ó ṣeé ṣe kí nǹkan wà téèyàn fẹ́ pass message kan wà tẹ́ fẹ́ pass tó right but àwọn ọ̀nà kan wà téèyàn máa gbà páàsì mẹ́sẹ̀gì yẹn ó wàá máa kan ẹnìkejì ẹ̀ lára nígbà míì gẹ́gẹ́ bí obìnrin tá a bá fẹ́ peace a lè má lè sọ̀rọ̀ pé kí ló dé tẹ̀ ń rí fa kí ló dé tẹ̀ ń ṣe kíní kan ẹ̀bẹ̀ ẹ̀ dẹ̀ máa sọ pé kíní ò dà mo dẹ̀ máa gbọ́ ṣe understand tẹ́ a kò máa sọ pé ó dẹ̀ má bínú kò ní ṣẹlẹ̀ mọ́ but deep down within the other party ìyẹn ò dùn nígbà tí incident kan ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ rìfáyẹ̀ sí tìjẹta ẹ fi wé ti last week ẹ fi wé ti upper ó ṣàníkẹ́ má bínú ó kúrò ń bẹ́ẹ̀ bó wá di alẹ́ ṣẹ̀dẹ̀ wọn tó láìkí ní ẹ̀ lálẹ́ ẹ̀yin náà wá mọ́wọ́ bọ̀ lọ́wọ́ alẹ́ i feel like ó ti rẹ̀ mí ẹ má sùn mọ́ mi o ẹ mọ̀ pé kò rẹ̀ ẹ́ títí jẹ́ ta tẹ rìfáàsì <laughs> tẹ fi wé ti ọ́pá yìí àyẹn gọ́gọ́ ló ti mú ó túmọ̀ sí pé ṣé rí lọ́dọ̀ ẹlòmíì ó lè má jà mọ́ nǹkan pé a tọ́ ṣe tírìnì èmi máa ń sọ fáwọn èèyàn pé tọ́ ṣe tọ́ wa ó yàtọ̀ ọ̀tọ̀ bí a ṣe tọ́ ẹ̀yẹn agboolé tó ti gbé dàgbà ẹ lè fi ti last week ìwé ti last year aṣọ aláyé ọ̀gbẹ́ni ó ti lọ ó ti lọ nìyẹn ó ti ṣọ́ bọ́ọ̀lù omi ó kàn máa lọ sí reservation the straight ó dẹ̀ máa dùn wọ́n túmọ̀ sí pé sísà mi kò tẹ́ wọn lọ́rùn ẹ bá wa wojú wọn mo tẹ̀ fẹ́ kọ́kọ́ béèrè náà pé ṣé ẹ̀yin ti ṣetán láti bá wa yí ìwà yẹn padà gẹ́gẹ́ bí atótó ṣe dádì mi tún náwó sókè ó yẹ bá mi ní ojú sísà mi ẹ sọ pé èmi à kò tí kò tí yá èmi ẹ ṣe báyìí ẹ máa wojú wọn èmi. èmi ọláníyì mhm. òjò. mo ti ṣe ìlérí fún ìwọ. mo ti ṣe ìlérí fún ìwọ. báyìí ìwọ ẹ dárúkọ ọmọlọlá òjò. báyìí pé. báyìí wípé. mi ní máa ṣe àtẹnumọ́ mọ́. mi ní máa ṣe àtẹnumọ́ mọ́. tí n bá dẹ̀ máa correct ẹ màá máa correct ẹ nínú ìfẹ́. n bá máa correct ẹ correct ẹ nínú ìpẹ́. torí mo láìkì ti àlàálẹ̀ yẹn. torí mo láìkì ti àlàálẹ̀ yẹn. olúwa kó ràn mí lọ́wọ́. olúwa kí ó ràn mí ní ọwọ́. àmín. àmín. ẹ ṣe wa sísítà mi ó yá ó kù tìyín náà ìdí tó ṣe kù tìyín lélẹ̀ kò sáàyè mi ní ní kí dáàdi wa sọ nǹkan kan fẹ́ kẹ́ improve lé bóyá tó bá dọjọ́ mi tẹ́ bá padà wá ṣùgbọ́n mo ti yọ ẹyọ kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ fúnra yín sọ kalẹ̀ tẹ́ ẹ máa improve lé ní tẹ́ ẹ máa improve lé ni pé tẹ́ ẹ bá ti jẹ́ kí nǹkan jábọ́ léènì gbogbo ọ̀nà tí nǹkan yẹn ò fi ní jábọ́ lọ́la débi pé dádì máa wá sọ pé ṣé o ti rí ó ṣe jẹ́ ó jábọ́ lánàá náà nìyẹn o òun lẹ máa máa mú ṣe báyìí tí dádì wa bá ti sọ pé àkíní bó ṣe ṣe iye kò dáa tó o ti mọ̀ pé dádì ò ní rí fásitì àná mọ́ná wọ́n ti ṣèlérí ó dá tó à ah, dá ẹ̀ náà you work on it pé ẹ̀ ní jẹ́ kí ètò tó máa jó tàná kó tún ṣẹlẹ̀ kò sẹ́ni tó máa ń mọ̀ rìn kò rí má mi báyìí ṣùgbọ́n gbogbo a máa máa strive towards perfection náà ọlọ́run àwọn àrùn ìgbéyàwó yín lọ́wọ́ síwájú àti síwájú sí i bàbá wa àsìkò ti tó a fẹ́ bọ́ sí abala eré ìfẹ́ bàbá àwọn náà yìí ju ìyàwó yín pé ẹ tóòsì tẹ́ ẹ tóòsì ní ọjọ́ yẹn àná ní ojúkorojú tó jẹ́ orí fóònù lẹ ti tóòsì wọn yẹn ẹ wàá bẹ́ẹ̀ mi tóòsì wọn ní ojúkorojú sí ó yá ẹ ṣẹ̀ṣẹ̀ rọ́mọge tuntun tó rẹwà ẹ bá ń mo rí pé ẹ ti fẹ́ fọwọ́ gbé lẹ́ẹ̀kẹ́jọ lẹ́ẹ̀kan ó yá ìṣẹ́jú kan lẹ ní. Hmm, hmm. ẹ kàn ṣàdédé pàdé ọmọge tó rẹwà ẹ kàn dẹ̀ ní mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ á dẹ̀ fẹ́ yín kò ní sọ pé ń bo ni máa ń ṣe ń bọ̀ ṣó wà òkè ó yá. ẹ ká sàn àdà àǹtí ẹ jọ̀ọ́ ní bàbá yín ní gbólóhùn bíi méjì kan ni ṣé ẹ lè gbé lọ sí mi wọ́n ní tó ní ọjọ́ mélòó kan tí mo ti ń ṣàkíyèsí yín àgbẹ̀ mo rí pé ẹni wà tó dáa ẹni bẹ̀rù ọlọ́run hmm. mo dẹ̀ rí pé ẹ jẹ́ nìkan tó yẹ pé ara yín balẹ̀. Hmm. ilẹ̀ wa kọ́kọ́ rí kó tó di pé rárá tó balẹ̀. mo kọ́ lọ́ọ́ da yín pé. obìnrin tóbìnrin kankan fẹ́ gbá ni ara balẹ̀ kiri. mo dẹ̀ rí pé ìdílé rere lẹ ti jáde. Hmm. ìdílé rere lèmi náà ti jáde o bẹ́ẹ̀ ni a ti rí bẹ́ẹ̀. ó máa ó ó wù mí láti jẹ́ ọ̀rẹ́ yín fúngbà díẹ̀ ká tó mọ ètò ètò ti gbé màá sọ ìgbà tó wà nù mí jáde fún mi. ẹ jẹ́ kí lómi ìgbà mọ yín lọ́wọ́. ẹ ti mọ ibi tẹ́ ẹ ẹ kẹ́yìn náà ti mọ ibi tí mò ń lọ. wọ́n ti mọ ibi tẹ́ ẹ lọ. ẹ má bínú sí mi ẹṣẹ́ yìí ni ò jẹ́ tìyẹ́ síwájú. ókè o sísá mi sọ pé ókè. màmá ronú sí ṣẹ̀rí báyìí ẹ̀sà yóò kù. ó máa wù mí kẹ́ máa ronú sí i kẹ́ fún mi ní ìdáhùn. nígbà tẹ́ ẹ sá ọmọge tẹ́ ẹ sọ pé ọmọge tó rẹwà ìwọ ni mo fẹ́ fẹ́ kò sí ibi tó lọ tí sísá gan máa wòye láti ah, ah, àbí máa yí. ok no problem. dáa. ẹ lè fún mi nọ́mbà yín ẹyà ẹ fẹ́ kí sísá ti fẹ́ ṣe gbámú sísá ti ṣe wọ́n ti ṣe yes kájú sísá mi ò gborí dúró yes ti lọ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúgbò bẹ́ẹ̀ sísá mi yà ẹ̀yin náà bá wọn ojú ọkọ yẹn dádì ẹ bá fọwọ́ sí wọn ní èjìká bẹ́ẹ̀ ṣe fọwọ́ sí wọn léjìká lẹ́ẹ̀kan ẹ̀mú láìkí ẹ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ó yà ẹ̀yin náà máa wo inú ẹ̀yẹn jọkọ yẹn bá ń kí wọn lórí kí ìfẹ́ tó ṣe ròdòròdò àkànní mi olówó orí mi olólùfẹ́ mi ìwọ̀nba tẹ́ ẹ bá mọ̀ ìwọ̀nba tẹ́ ẹ bá mọ̀ òyà òyà mo ti ń kọ yín yẹn onítèmi ẹ̀dà pọ̀ ẹ̀dà pọ̀ ẹ dà pọ̀ ìfẹ́ ẹni sọ̀rọ̀ tẹ bá ti ṣèyẹn tán mm. kí wọ́n bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tán ti ń tọ́jú yín láti bíi ọdún bíi mẹ́rin sẹ́yìn ọdún bíi mẹ́ta sẹ́yìn àtẹ̀yìn àtàwọn ọmọ kẹ bá dúpẹ́ lọ́wọ́ kẹ ṣàdúrà fún wọn ìṣẹ́jú kan náà lẹ ní láti ṣe gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yìí so ẹ má ti jẹ́ kí ẹ máa làágùn <laughs> ó ya ẹgbẹ́ lẹ̀. ìfẹ́ mi. ẹ wojú ìfẹ́ yín. ìfẹ́ mi. Mm-hmm ọkọ mi ó ga jù bàbá àwọn ọmọ mi ó ga jù mo nífẹ̀ẹ́ gan-an ní òkú sùúrù òkú hmm. sùúrù hmm. ìfẹ́ wa á bá wa dalẹ̀. àmín láṣẹ Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ wá pẹ̀lú wa. àmín àmín ẹ ṣe tẹ ṣe ń tọ́jú wa náà láti ẹ ṣe tẹ ń tọ́jú èmi àtọmọ mi Olivia <laughs> ẹ ṣeun gan òun Ọlọ́run á máa pèsè fún yín o God Almighty will replenish you in so numerous way in Jesus name. Ah, orí yín ò wú ẹ bá kiss wọn <laughs> straight kiss straight kiss straight kiss gbòòsà gbèsè ìrora lè dìjú náà òkè lajú afẹ́kẹ̀rí ẹ̀yin ará inú ilé agodo ní kẹ́ ẹ̀ dìjú hmm, àti kọ́yìn sọ́lá dìjú kí ni kókó ṣókí òun náà ní ọbẹ̀ oge ẹ ṣe nítorí pé àfìwé pé yìí ẹ̀dẹ̀ jẹ́ wa tọkọtaya òjò ilé àtọ̀nà yín kò ní dàrú ọlọ́run àtúbọ̀ máa tẹ̀síwájú pẹ̀lú yín láṣẹ ọlọ́run ọba mo ti sọ lọ wípé kì í ní òkú pàṣókè òun náà ní ọbẹ̀ oge ẹ wo ìsàjọṣe tèmi gbogbo yín náà ni mo tún kí pé ẹ ṣé ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ ṣé tí ẹ fi àsìkò díẹ̀ sílẹ̀ fún wa láti tún jẹ̀gbádùn wa dọ́ba léni bẹ́ẹ̀ lẹ́rìí mo mọ̀ pé gbogbo kéékèèké tẹ̀ ti mú dání tẹ̀ ti kọ́ tó ti dàbí ẹ̀kọ́ ẹ̀yin náà ẹ mú sọ́wọ́ sí ẹ ní fi jẹun ọdẹ wa kúkú máa dùn ní kò sí nìkan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ aya Olúwaṣọlá fún mi aláṣà kẹ́ẹ̀tì yín gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláìṣòkò Eh? ẹ̀yin tèmi tèmi ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ àti Ọ̀nàbàjò Ọláwálé náà ni àti Ọ̀nàbàjò Ọláwálé tó bá jẹ́rìí Orísun tẹlifíṣàn ẹ̀ tó fẹ́ bá wa sọ̀rọ̀ àti Orísun TV gbogbo social media sandals wà pátápátá àti Orísun TV tí ẹ bá fẹ́ polówó ọjà yín ẹ pè mí náà ṣé ẹnu mi ti ń yọ yìí ẹ ẹ mọ̀ pé a lè fi polówó ọjà fún yín ajé ajé máa ṣe kí ni <laughs> ajé máa rọ́ọ̀ṣì tẹ̀lé yín ni ẹ pè mí fún ìpolówó ọjà yín ẹ pè mí tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ tí ẹ bá sì dàbí àwọn ìdílé aláyọ̀ mi tẹ́ fẹ́ wá darapọ̀ ẹ pè mí gbogbo ẹ̀ náà ni màá dá yín lò màá sì fún yín ní èsì tó dáa mo ní mo ti wá sọ pé eré àtayọ̀ ni màá tún fi pàdé yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àtẹ̀mí àti àwọn ìdílé aláyọ̀ àkọ̀tàn ẹ̀yin ìdílé aláyọ̀ mi tẹ́ wà mílíọ̀nù ẹ̀já jọjọ́ sáwọn aráalé pé ó dàbọ̀ ó dìgbà kan ni.